أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا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 إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وكونوا هتة وادخلوا الباب سجدا وادخلوا الباب سجدا نغفر لكم خطيئتكم سنزيد المحسنين بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها يعلم خطيئاتكم فلا tafsira yi zan zo muri ya kare ka wa qattanahum ithnatay ashrata asbatan umma kono do bani israel ni anu ba ko ne ono do wa hi de le rasira su uzeure ba ban zo muri ya kai wa ka enwe kuri philistine ijandu kwale ni hizo de beru akure ko de do amu do de ni domori kevu hizɛ báwo ni kẹ́ni náà ka ẹ̀mẹ́ni mọ́ sọ ka èèyàn ihu esọ ayére esọ afáàgì nana ìdẹ́dẹ́ domori wọ̀ bọ́yìn màá bá ma yẹ wa nù domori bá bá rẹ ka wà má bá na wàlákin kánú anfusahun yẹ tẹ̀lé mu wọ́n má bá na ọmọdé kẹ ẹ̀ na ọmọdé yẹ ní mẹ́kúnlá yẹ wàlákin

كما يظلم إني جنك أيوانك أسكن هذه القرية إني جنك أي أني بابوني ني أني باباكوكو إزولايتس ني بني إسرائيل ني إرى إني كورونا ني إرى كورونا ọmọ yẹn náà sinna sinna ẹ̀rẹ́ nkí Palestine náà wà ní ọ̀gá rẹ̀ dẹ́rẹ́ yìí kí ẹ̀yìn láyé ọ̀nà anya kɔsɔn ahɛ aina ama na yɛ kata wa bi ɛti filistin ɛti jerusalem mana na aina kɔrɔ no ne ne yaa yaa ne ne bakara ibi ne tuki gye omori akari ɔno na ano bɛɛ omori kaka wa ibi kulna duhulu ha bihi likɔriyata wa ibi kulna duhulu ha bihi likɔriyata. فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا هتة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين إذا أنا إن أعرف إذا أنا أمريكا وإذا قيل وإذا قيل لهم اسكنوا إن جانا كاي وكارا إن كورونا أما إن بكر أمريكا وإذا قلنا وإذا قلنا دخول هذه القرية إن جانا كاي وكارا قرآن nwameme ebe maame ebe anyị na-amemme kwụrụ onye onye anyị hụ filistin onye onye anyị hụ wọ́kù lómìnà haifisi tún ló wáárí iná kọ̀rọ̀ náà ní ìzẹ̀ èzẹ̀ òní wáárí nwa ní wáárí wọn ọ̀rẹ́ èzẹ̀ ní ìzẹ̀ èzẹ̀ òní iná filistin isa ọ̀ọ̀chị ẹta ọ̀fatai ẹtụrụ kọọkọ ọdụ ebe m ẹtụrụ kọọkọ ya ka na isi omori meme ka ka ọkwụlụ mmiri ahụ efushi tum ire na ama ndị bakara wọn omori kaka ọkwụlụ mmiri ahụ efushi tum ragadan Ngwa nwẹ̀kọ́rọ́ nwekọrọ nìní wọ́n kò na náà ètò dada túnmọ́ dàdá lówárí inisini hina iri rí wọ́n rèé nìní rọ́dàdá inisini kẹ́kọ́ na na àká aka ẹ̀nà àkọ́ yìí nínú ọ̀rẹ́ akịsị ya aka ya asị sebiri nye mmadụ n'aka ni uskunu ọrị udukulu ọrị kulu hefushitum ọrị kulu mina hefushitum ragadan ọsọ onye ragadan ọsọ onye ragadan ịdị onye ahanye onye ọmụrụ ya kekara ya mmepe anyị dọba ya nnukwu asị ọzọ nika ya ije ọmụrụ ka ọyị nwụọ ema nwụọ kene ime kwụrụ nọ ịsa ọrịa kwụrụ n'ụwa etu ọnụ vedere papapa oge ehinewu ìrísọ́dọ̀ ṣàkàwà ìgbè yọ ló wàárí wọn àzízi dè hínẹ́ ò ọ̀nkọ̀dọ̀ náà sẹ̀sẹ̀ ńúnú bàbí ọ́ bọ́ sẹ̀sẹ̀ ńúnú àrọ́ náà ọmọ na ọ ńúnú àrọ́ náà ọ̀bùnà ọ̀jẹ̀rẹ̀ ìrọ̀mọ̀ ọ̀jẹ̀rẹ̀ ìrọ̀mọ̀ èhínẹ́ ekono wurwo no mo risi ni se raga danti ni bakara akoko ba sisa won won ni amaja na ni raiza won ni wala ara ko ko ayi ni so de koro no jo ti ponya ba ya won ebu ti na na de ni papa pe ama akoko aya okulu minha haitu shitum وكونوا هتة نغفر لكم خطأ وادخلوا الباب سجدا وكونوا هتة وكونوا هتة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم وكونوا هتة أمريكا نكاكاي جيبي هونيبي ekayo nomorika jeyde hetta isa ay magfira أي غفرانك ويجيني ومري جيني هو نبي بمعنى يعني ومري حتى حتى عنا ذنوبنا كل يا كنا كوزي إساك كاي وقولوا حتتم ودخل الباب سجدا دو ان قرانوني ني وان وزاني ني نو اي كوسي بكتني دي أنا نفسي كوندكي isi omori aka ewe ya kwụsị bekee oboro ya omori ama ekarịsịghị enwe ọda ekarịsịghị daba asọyete ozi filistin nọ amememe vamme vamneten ebe sụnye ọnwụ je ọgbọgbọrọ dụwa nwụọ ọrụ ụbọdọ kahi n'omori aka kahi na amadala omori kesi bekee inú ẹsẹ bẹkẹtẹ náà ẹrẹsẹ bẹkẹtẹ náà ẹmí sèkfà bẹẹ pọyìjọ yìí àmọ ọmọ abébè ọdọ ọmọlẹ ọbẹbẹ tí ọkà yìí ẹwọn náà kúrọ náà dányìrì ẹwọn ọmọlẹ kẹkà wà kúló ẹtọ lọwọ ọmọlẹ kẹnẹ káyọ náà kọlọ jẹ ìwé kọlọ ìwé wa wọn kọlọ bàbà sọjá dànù dẹ ẹwọn kúrọ náà dẹ káyọ sí yìí àbíkọ́ mọ́ dẹ sí bẹkẹtẹ ɛnɛma ne mɛ ɔnomori na tfir lakum khati'atikum kai ba jeibe ho ne de yo ne ne ɛnɛma aba de ne brɛtɛrɛ ɛnɛma aba ne de de ɔnomori jeibe ho ne de wa ɛnɛma aba de ne brɛtɛrɛ dɔ ne mɛ toro ti ni ɔyizɛli ne wa dɔ ne mɛ toro ti ni ɔyizɛli ne wa ọ̀nà bí sana zidun mùsùlùmí ibà mẹtọ́rọ̀ àtọ̀ yẹn nana àbí ní bìrẹ̀ tẹ̀rẹ̀ bí mẹtọ́rọ̀ ti ní bìrẹ̀ tẹ̀rẹ̀ wa. sàbàdàn àlàyé ọ̀rọ̀ àwọn ọmọ الذي قيل لهم أمري كأننا لهنا إلى سنين ونين دفع عظم قولا غير الذي قيل لهم دهبر أنا كتا أني مكاني أمري أصاب كنا كبر أنا أمري كتاكا هذا دون هذا دون جاتو كنا أمنا هذا سب هذا سكر من نمي Not your trouble in me. Omori mekere وقولوا هبة وادخلوا الباب سجدا كاي ما مريك ما جيبه هون بيون دو انوي دو انوي هيني دي كاو كاري في هيني ابي كوما سي بكتن ولا ما وتاريخ ني دابا كان كاي بني اسرائيل يهود ني ايداي هاو وكما كاري في او اسي بكتن ìjẹ́ àwọn ọdẹ ìkàwé sùúrù òtùrà bẹ́ẹ̀ àtẹ́dẹ́ yà sùúrù òtùrà spọ́tì ọ̀tọ́ mọ̀ nínú iná náà kàrí wá kẹ̀kẹ́ ká hìpọ̀ hìpọ̀tún ayé mẹ́fìràtún bákẹ́ náà ká ẹnìyàn ní mọ́sá kẹ́nẹ́ bá rẹ̀ yá bẹ́ẹ̀ kí àbúmọ̀ náà ó sì sì kẹ́nẹ́ kọ́nà sẹ́ni nìyẹn ọ́ ìsọ́ni nìyẹn Emene nyina ihe tɔ dɛ dɛ ɛfɔ aka yɛ mo sɛ ihe tɔ ɛmɛ ko ɛmɛ ko ihe tɔ dɛ dɛ ɛfɔ ka o ɛni ihe tɔ aka no ihe tɔ ɛni yɛ nyina aka no ihe tɔ ɔri ihe tɔ ihe tɔ bi di ɛyɛ ɛyɛ bi wheat isu wɔ flour a ihe tɔ ihe tɔ aka yɛ wɔn ihe tɔ ɛkɛ ihe tɔ aka no ana ne mara ki kaiwa ya nabi musa alayhi salatu wassalam ini yana nabi musa kaiwa kai inna allah ya'murukum an tadhbahu baqara dai ku yana kai on ka إن الله يأمرك أن تذبح بقرة قالوا أفتتخذ آه إيه أفتتخذنا هزوا aláwọ̀ dákẹ̀ẹ́dẹ́kẹ̀ ní ṣẹlẹ̀ ẹ̀ náà wọ́n dínú tẹ̀lé gbọ̀sán àmì ìmúsọ́sí akáyọ̀ kò mórí kan wọ́n mọ̀ lónìí ló wà ṣọ́ọ̀ ɛgɛ ɛgɔnyɛ la yina wasi nyu kɔnɔ nɛ ɛna ka ne ko sɛ ka ata taki duna ko wa wa wa na mi isia na isia wa wa na mi tika ma no wa ne nyɛ na wuma lu bi ɛsɛ ɛgɛ wɔnyɛ la yina da si nyu kɔnɔ wa wa na mi isia ataki duna ko wa ana mɛ ɛyɛ kai nɔnɔ ana ne ka ne ko sɔ kai wa ka kɔla awo bi bi kuna minnu jahilin ɔkɔ n'o pɔsɛ ni wɔn mo ọmọlá bá yẹn náà yẹ mu sẹkùsì yẹ tura nù ìsọmọ ní kàwọn kàwọn ní kàwọn náà nọ ìsọkàwọn mẹ ní yà ọnà ọmọ rẹ yà kẹ kàwọn náà nọ kàwọn ní bọ́n sà ṣe ní bìsíyà dèkè ọmọ náà orí kẹlẹ kọ náà ṣe ní bìsíyà náà orí ṣe ní bìsíyà ẹ àwọn sà yẹ hí tọ dẹ́gbà ara tẹ̀lé ọ̀nà ká hí tọ àti hí tọ ọkọ̀ kó yà wọ isuhu isuhu flower wheat ọ̀sọ́tí ọ̀tọ́ mú nínú ẹ̀rẹ́bà àwọn bọ́kẹ̀ ẹ̀kẹ́rẹ́ sí hìn àbẹ̀sí ìkẹtẹ̀ bẹ́ẹ̀ àfẹ́bẹ́sí ìwòtúra ọmọ wọn mẹ́kọ̀ mórí ọ̀kàkà fábàdálà lẹ́dínà dọ́làmọ́ kọ́ọ̀lán fábàdálà lẹ́dínà dọ́làmọ́ mínú hó kọ́ọ̀lán bẹ́ẹ̀rẹ̀ lọ́dún kílẹ̀ lọ omori kẹ nana bẹ lihu n'ayi n'enwe nìmi dẹ baara wọn ọtí rẹ anakawa dẹ baara wọn bọ wọn bọ bá nù. ọchịrị koran e ọmụrụ ọmụ ọmụ ka wọwọ ọka ọdaka nneyi ọchịrị koran e ọnụ anyị so sewu na ndị niile koran asụsụ ya koran bụsị mgbe na-egwu ebe anaghị na koran ọba ya bụ na ọmụrụ ya ka anyị na-anụ bụrụ na ọmụrụ ya ka atụ abụkị mebiri yahudu n'ọrịa an ko muri na kai tsana na to muri ni umuri kai fa alzanna ala alladhina zalamu rijzan min as-samaa bima kanu yafsuqun بما كانوا يظلمون هذا هذا هو يفعل بما كانوا يفسقون فارسلنا على الذين ظلموا منهم منهم بيننا ọmọdé kẹfẹ́ àfẹ́mà aláìhìm ríjẹn mi na sàmà ibi máa kánú yàdìmọ́ ọ̀nà ọmọdé ọ̀nà ojú ẹ̀hẹ́tẹ́ ihò ní sàmà ẹ̀wá bí máa kánú yàdìmọ́ rírí ehu nẹ́nẹ́ nínú máa bọ̀ rírí ehu nẹ́nẹ́ nínú àmẹ́ ìnísàmà akẹ́mẹ́dẹ́ ẹjọ́ ònyè ìnísàmà ẹ̀kẹ́kàdé ẹjọ́ ònyè hẹ́ẹ́ طاعون epidemic sanibiri ahịa ụkwana ụkwabanya na-ada ochiete na ọba adaje nne na-ewu domori de docho ya taiwan omori mi becho ya wa una ma usira na ọrụ tarikh be aka nka yi domori si kwe na n'aba wara ko kana ko ozi abẹ na na wara ko esi ire ọnụ de kemi zuru wọ ene he ibalaga ene bete deki inene inene zi nufene na abanya vaza ine mwende weki iso nyo bika ebi nyubo ije na abira abe abase jera ababi dara abira kunu dibi mala egbanye omori kene akanya no ame to to ara so do mi tu ra kunu dibi onye wan ama ije ne kaka basa sa

ẹnna lọkọlọkọ ọkọ kama kò lò. فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون واسألهم عن القرية التي كانت واسألهم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السابق تأتيهم wasallam wasalhum ewon to muri ani baba ku kwena yahudi ne hawasi ana alqaryati allati kanat abirat albari hawasi ni pi ekora ekoro nyere ni kaka egurenyi eh en en enyi izoro no domo yemi deka anodimadian dela yede kono ayla ayla no an kon wana ina madina ama e qur'ani ni ina kinyi ina qur'ano don ma ka ni ra otu tenyi do mori akayo nto mori sallallahu alaihi wasallam hawa ani baba ko na omori a petenye ni ko bo ho se dɔsɔ ni ini mɔɔjiza ìtɔmɔ tɔpa yɔ ntɔmɔri yi agogo ntɔmɔri yi ɔyara kyerɛ ɔyara ka sɔtɔ ntɔmɔri yi dɔnɔ yɛ hana na sɔrɔ ni kaayɛ atɛnɛ nan agogo ɔmɔ suuro nɔ nbɔta maka yɛ And yɛ tɛ yɛ anaka yahudi ne hizɔ maka. yahudi nendo madina ma ọmọdé na ọmọdé ọmọdé sí maka ẹkya ẹnu bi jẹtẹ wọn àwọn àkàkà àgọ bọba yahudi ni dọ yahudi na maka dọwọmọdé bá àkàrà yẹ bọọlọ àníkà yẹ ọmọ ọhọ yahudi na madina madina ndị

ìtàkìyìntàmùhún yọmọ sátìm ṣọ́bà ánù bí gbogbo dáa vire ṣẹ́yìn dẹ́ kájú vire ṣẹ́yìn iná pé sábàt náà wọ́yọ́mọ̀ láyẹ́sì kò tó lọ látàtì ẹ̀kọ́ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ pé sábàt ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ìnẹ̀hìn jọmọ́ bí gbogbo de enere e eh, kuri mo konyana ile seyi ile ama mbebara omori ọtọ mẹbi musa yi wa alayhi salatu wa salam kọ́nà ọ̀nyẹ́ bí ìjọba àyẹ̀wá ẹ̀sìn jẹ́ ẹ̀ka ní omori ọ̀nyára bẹ́ẹ̀ náà kọ́rẹ́ ní kó yẹ lọ bẹ́ẹ̀ ká ẹ̀ ní musa kẹ́ ẹ̀ e, ní e, e, musa. Ka muri ken ike manya kuhinizi nini ɔmɔ bɔ koko lomori kɛ ɔkaayɛ wa kɛkɛ keke ne eze wee ihe enyo dɛkɛ na enyekwa koe saba tɔnɔ no ɛnɛ ti nọ no lomori kɛ hɛ ahịa. kaa nna inyonu gbana gore on neti na ama ine kworo no neti e won na am afure zi wo won izo ne ine ku sabat and those man ki wo na on is every song ya ni do le bi so gbe ni o yi da ku mi nyo do mo ni ka ku sabat ade ke ono nya yen wa ka se ma heke na ni e je bo ji je heke ama we ra ku sabat na inyo no no asu na di wo bo ina ni amadu omori mɛn kɛkɔ isaba tɔ na iwowo kadu dɛ do do yiri so yi ɛna kɔn yɛ wɔn fɔ ɔna wɔn yɛ wahala afɛkɔ yɛ n'abɔ ɛnɛ yɛ ɛribi konyara wɔsi o tɔn mu idɔ ɛdama de nyima hura yɛ ibi yaduna fesaf.

akwụkwọ a ka a na-ada oye ine na-ewu ye ya chọọ mere ọnọrọ mere ìjọ mọ̀rí ma ní ma ìfẹ́ mọ́dánà náà wá dọ́kàtà wẹ̀ lọ́nà nyẹ́rẹ́ ẹ̀mẹ́wẹ̀ nẹ́kọ́ ọ̀nyára dọ́kà nyẹ́ ọ̀ọ́ Eh, peg sínú ní peg ní bìrà dọ́kànyé dọ́kànyọ́ tí tútù kéyì ọjọ́ dọ́kànyé à ń dọ́kùróbò gẹ ògbóná náà dọ́ ewu na-ewu n'eyi ihe kwe sábà tìbesi dónù dónù bó ń wọ ọrọ kọ báyọ̀ mi ló bó tó sọ̀bù sọ̀n. bí wò wọ́n nọ nọ ó sì sèmi. yẹ kó mi agbèrè ní òkú wọn ìdẹ́gbẹ́ ọrọ kọ náà fà á àwọn mi ló bó lọ ilé kò sí àbàtì ìkòyí ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin dọ́nà àwọn ẹ̀yìn ni hàn ana we kui sunday nana do na ya do tu bo do tu do so bo no tu la u ni nyima jene do so do ni wa ba yon do no ko ene ni waka e bi bo ba ngora be iwo be ni le le le iwo mo ni tu awo abelo ko ko ene ni tu ka

jisaba tɔsama lɛ abe ne tu k'iko ɔdunyawo yi nyima ne abe ne tu k'iko k'iko de ayɛ ka amani amani nye da bɛ bɛ kuru rubiɔn amaba ma mɛ de bɛ nyɛ koko ahyɛ dɔnɔ dɔhyɛ dɔnɛ dɔnɔ no ŋunɔ eŋtitɛ do ɔfɔ wɔ pɛ ɛɛ ɔtɔnɔ kani tutu te omi abe ibomi de ɔlɔwunɛ dɔnɔ nɔ eyi ne ham. dɔɔsɛ bá kɔ ɔgɔn eme nnɛnɛ ɛnɛ ɛma mo kɔrɔ nɔɔn ama ɛnɛ ɛma mo kɔrɔ nɔɔn ɛnɛ kaa yɛ bɛ ne nka bóun na ne nne n'anyɛ nnɛnɛ aka yɛ ɛnɛ ma mme ɛnɛ yɛ ɛmu ayi nkɛ kaa yi ni ne ana na gɛfɛ bɛ ta na ne ezube anyɛ ne ne ezube n'anyɛ nnɛnɛ amu ayi kasa ne ezube. d kuko ugwuboloh imatana tamla mli omoikaemoli ka i yaho del ìtọ́pẹ́ni náà bì ní wẹ́ẹ́rà inú mẹ́ni ní ìtọ́pẹ́ni náà bì ní hó rere máa bẹ́ pété wọ́n ní sọ wá. ìjà ní ìpẹ̀yìn inú wọ́n ní ní báà ká àyàsá ẹnì náà mú wá àzí kàsá rẹ̀ sí wòwò kóòlóòlà òmòdì kàsí rẹ̀ sí wòwò ilé fún ìfúnàbà ilé ilé ìjọ mọ́ kóòlóòlà ẹnì náà máa za àmọ́ ẹnì náà mú wá àzí bẹ́ẹ̀ náà ká ẹnì náà mú wá àzí káyé lima taibuna qauman qauman allah mulikuhum enenyu wa jonu wa me ada adane kakaye o mori ini ko mori obu ete amu adibuhum adaban shadida aju ko mori otu ya katinu de tayewa enenyu wa jonu me mama ere kana ezu bi wo we neki sabat na bo wanene enena mu wa je an qalu ma dirata ila rabbikum deka obi ogere poku wọn no bẹẹ mi kọ ọmọ yìí náà yọ mọ bẹẹ na zuzu ọmọ yìí kẹ ẹ lẹyìn ọmọ tó ọ àná ẹrẹ mu wà yẹn ọkọ nìyẹn alamọ bẹẹ nàárọ wọn nàháyọ àná ló ń kà ọyẹ kà á kà á mọ ẹ bá ọyẹ bá kà á kà húhu bí ni ẹnẹ ẹmẹ o ẹnẹ ẹmọ ni káwa náà ẹnẹ ẹmọ ni kẹ nana bí wò wọn náà báwo bẹrẹ kọkọ yẹn ni ọbí kó jà yẹn ni den ga ko wono den mu afiwa wala allahum yarji'un ọrùn yẹtẹkùn ọrùn bí sábọ ènìyàn wọ̀ ẹ̀hẹ́ omori dẹ́ dẹ́ ẹ̀kùn wọn ní jọmọ náà ní sábà. fàlámà ẹ̀sùn wọn kì í nasu ma zukiru bihi omori okige nihia hiayo isasi mu wazi wa ije hiayo wa jaba na mu wazi wa ka kai ni ni de ko omori ka se ma ni re omori kije ewo hiayo anjena alladhina yanhauna anis na don omori don ehem ne ne kaka e aka aka hunu divyo imen ee aka aka hụ n'ibu bụ ịza inekwe sabatụ n'omori ma enyi si وأخذنا الذين ظلموا بعذاب بعيد دون أمري دون تنوفا نني كاكا إيه مهنا يرسل مي إننا مهنا جزي جو أمري غيري جزي بوائزا إلى كوي سبعتنا دون أمري تنوفا دون شوي عروان بعذاب بعيد diro yende ka ko katan bima kanu yafsukun agwa kama wa nene name agwa kama wa ene name oyomo mi ono mori sire wa han rebire ni akomuri osu ono noro wa na lo ko bi sabo e ba na ma e halaka halaka ama ni mu azi wa dɛ mɛa o do mo rita dɔ so aro a do tso ɛhɛtɛ wa do e yɛ n'ɔdɔ kata ŋo oyɔ kɛ dɛ dɔnɔ yɛ ne ba kan ko oyɔ kɛtɛ do mo rita ɛtɛ wa no ɔnɔ bɔ ŋoɛ n'oro fie yabɔ ha ba ne dɛ mɛa o dɛ ami mɛ ana ne kan mo de o ka kafa la ma ata o an ma no ho. ma ata o an ma no ho an ma no ho. كرامة خاصين فلما أتوا عما نهوا عنه أمري أو إذا من رفع كتاو أيوة سيرة كانوا كم وانا فرما ويهي رفع كتاو كمنا أمري إذا من رفع كتاو إنسان كزمة ده أمي منا دون إذا ما ورد ما أمي منا kulna lahum kunu qiradatan khasi'in izo no no mori ba kai wan ken ne bare sabe ebali monki ebali onchere khasiin onchere ne akanyobihere ebali atina ebali tuna onchere ena bali onchere abo anyo onchere nawuli onchere ne nyina ajini ewuleire onwoze ene ne bali ahiomo ewoze manyobihere ene bali ahiomo manyobihere láti ọ̀n tó mú ní kùnà láhùn kúrú kẹrẹ̀dátán kàṣíì tọ́nà wà ní tọ́nyẹ mẹ́rin olùmọ́ kàrí ìwọ́n náà kàkà tó dúdú bẹ́ẹ̀ ni iná nínú mú kọ́ra náà ìdí ìkú jẹ́ mi ní ìbọn ẹ̀lẹ́ sí èrè èsì ìbọn náà wà lọ́sọ̀ ní èsì yẹ́yìn káyé udiyọ́mọ́dà àmì àádáyọ́sí ìrìnà nìyẹn ní ó tiẹ̀ tẹ́ bọ́lá kíkà yóò sí i àmì wọ́n mọ́ sísọ mẹ́kẹ́ yẹ yẹ́ àpọ́sí ẹ̀yà bá yẹ́ àpọ́sí asínàsí ìhàrá àmọ̀bá pàwà ojú ẹ̀yà wà pa bẹ́ẹ̀ kí ẹ̀kẹ́ ìhàrá àmọ̀ wà sí ẹ̀pá ó bá wà má ọdún wà sí ẹ̀pá ó mẹ̀mẹ̀ kàlùbáríkọ̀ ẹ̀rọ jọ náà alùbáríkà mẹ́mà àbáyé láti ọjọ́ mọ́rí wù. ara anyị ogwu ewu na nna dọ ahịa asụsụ ekuje họrọ ịna ahịa asụsụ esi pụje ara onye ha arịa ọnụ wayọ ka ozi ha ọ na-arị ịna na azụtụ na-asị paa na ọ na-akwụ ha na tụje wọ́n àpọ̀ nkẹta tó ẹni wọ́n mọ̀rí yìí مريو فلما أتوا عما نهوا عنه قلنا لهم كونوا كردة خاسئين domori iwe bebe ikontu omori da ka yoka moita ma yagre ma ini jano no omori ta'addana bimana a'lama ijo no omori mekani mo boni nanu baba koko ni eye o ona me wa ke ye ke ye ke so e, la yaba afanna alayhi ila yawm al man yasumuhum su'a al-adab ono omori mana ba to yiwa poro man yaso ma hursu al adab odana ba diwi diwi ruwa zina zina bono omori ba to yiwa poro omori ko no ta adana yiwa bi mana alama wani me wakeye omori na أمري أكي وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء للكافرين حصيرا ọkà ọkọ̀dẹ̀ iná ilẹ̀ bani ìsìláìlà omori kọ náà tutu yìí bani ìsìláìlà ni kọ̀dẹ̀ iná ilẹ̀ bọ̀ nánà àbá iná ọ̀nà tutu yìí wa ọ̀nà tutu yìí wa fílkìtà bí ní tẹ́kà dọ́nù ní omori sọ́tọ̀ lẹ́yìn tó لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا لتفسدن في الأرض مرتين dɔnna dɔnna ɔmo de aka yi wani ka yi ɛwọn na ne naani ubi eduete ne ubi eduete ne pɛɛba wala taa lon na olu wani kabira o de b'a mɛ ɛrisɔ kata ŋo ɛrisɔ tɛ ne ɛrisɔ kata ŋo ne akɔ ban ye. bɛɛ yɛrɛ awa dɔw la. huma dɔmɔri aka yi wani ka yi ìdí ɔkatitɔ oyidɔɛti papapa ɔkatitɛ doli ka wo oyidɔɛti papapa n'olomori aso haro nimi ìdí ɔkatitɔ wadu wula huma wula huma oyidɔɛti ni papapa bɛyi ka oyidɔɛti papapa n'ɔbi dɛ dɛ bari atawura wɔn tɛkɛ ndono omori sitɔ ne musa yi wa dɛ bara wɔn dɛ yɛ pipiri. dẹ́ndé bẹ̀rẹ̀zìn ibi halal yẹ dẹ́ bàbá halal ibi haram yẹ dẹ́ bàbá halal dẹ́mìnì zẹ̀wé yìí nànú. lọ́mọdé àkẹ́kọ̀ọ́ ń gbọ́dọ̀ a kẹ́yì ìjọ náà onídùú ti pápá pọ́nmọ́ náà nù ìjọ náà ọ̀ọ́lá bẹ́hẹ̀ ọ̀kà títà ní nìkan bí tú ẹ̀ hẹ́ tà yẹ wá lọ́mọdé àkẹ́ni kẹ́ ba afúnà aleikum ìbádọ́n bàbá. lọ́nà ọmọdé yìí. dɔɔni ku ibadan lana ɔri hɛn ne kaka uli baasi nsɛdi ɛ e kata tɛtɛrɛ ɛni na kɔ ɛkɔ afɔ kata wa bi ni dɔnɔmori tuwa yi wa fajaso xilala tiɛ. ne ye ŋun na kaka ne kɔra aw ni ne de vaazi de ɛnɛ y'aw da aw ni ne ani de ɛzɔ azɔ na ɛbi dɔmɔ ye ó mọ̀rí mi títí wa dọ́wọ́ wa aná àlọ́rẹ̀ yìí dọ́dọ̀rẹ̀ yìí dọ́dọ̀ yìí mẹ́ nọ́rẹ̀ yìí dọ́dọ̀ yìí bẹ́ nọ́rẹ̀ yìí ní dẹ̀tẹ̀ ní dọ̀kùnrin ní mẹ́hàn fẹ́lẹ́sì nọ́nà náà. فإذا جاء بعثنا عليكم عبادا لنا فجاسوا خلال الديار جاسوا خلال الديار يسوم لنا كذا كذا هناك كنكرة أنا جاء هناك كنكرة إلى الله أنا يجي يقول لك أنا هني ugboro ugboro ẹkọ ọ lè rẹ mẹ. wọ́n lè báyìí tuntun ẹkọ ọdún ọdún mẹ́ta ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fún ẹkọ báwọn ọmọ ẹkọ bẹ́ẹ̀ dọ́n wọn kẹ́kẹ́ mẹ́kọ rà bóde mẹ́tẹ̀rẹ̀. nàìjíríà sọ̀kè lọ́la diẹ wà kánà wà á dán mafúlà. ọmọdé kọsán wà kàtẹ́tẹ́ náà bá a bẹ́ẹ̀ hẹ́. lọ́sà aláìhìn omori kọ̀bílẹ̀ mọ́nà ọ́nẹ́fà àbàrẹ̀ máa ṣáká bẹ̀ bá yẹ ọ́nà ni yahudi ẹ̀hún ìbà ní ìsẹ́ráìlà tọ́láwà rẹ̀ sún jòdì káyé e, ọmọmọ ọyà ẹ̀rẹ́fà ẹ̀rọ mi túbà dẹ̀kun náà ẹ̀mẹ́ ẹ̀kọ́ mọ̀ nínà ثم رددنا لكم الكرة عليهم دون مواكي كان كوكو نوا يعني وأمددناكم بأموال دون مري ونن كاتا ليروغو دون كوغو دون كيكه وني وبني دون من كوري مزيبه تنني وجعلناكم أكثر نفيرا دون من كيكه ونكوكو دون غوغوني eke onokure ngugu ni oniga ononon Omori aka wa nika wa anatara nime ewa omini ume eyo. Wàrẹ́wà mú dìbí nìní ewa omini ume eyo. Mana amila sọ́lá ń fàmì bẹ́sì wọ́n mana asá fàlẹ́yà wọ́n ma rọ̀bùkà bìdọ̀lámi lè lẹ́yìn. Mana amila sọ́lá ń fàmì bẹ́sì. ọ̀nà àmọ́ ìlà ẹwà náà mẹ́rin wọ́n mọ́ náà àṣà ẹ́ fàálẹ̀ ìhà ọ̀nà àrẹ máa kó mi lọ́mù dìní ẹwà náà mi mẹ́rin wọ́n máa rọ̀bọ̀ kàbí zàlámì lílà àbí ọmọdéka ọmọdé àkáyọ̀ tó ọmọdéka yìí ọmọdé àná mahama ẹ̀ẹ́dẹ̀ ní náà ha nà ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ wọ́n yìí àṣà tó فإذا جاء وعد الآخرة فإذا جاء وعد الآخرة ويكوبيبو موري كايوا كيني دتن او باوبا اوري كاي اني اتودو باوبا اوري كاي اني مدن نا والنبي النبي اني بنا اخدا انا هي ارميا لا لا لا دي نيموني كانغا ebe na enwere ka ebe wọ de na enwere ka gada fọ fịrọ ene wa ya zakariya yahudi ne na meyo annabi omori ne ne do yo azoiza ale na amukoro omori ne ne do kwa no yo ababa ilo ro ha ro ne na uba ha ti egypt yahudi yoruba آمين لعائل الله عليه أنا يرغن بما جن تبرع لي ناي ناجن نري يرغن أبدو كتنا ما في جبت ناجن إزولايت سيرغن ليش أمريكا ذاك يا مون láti ọ̀tọ́ mọ̀rí ní bọ́mọ̀rí àkáyẹ̀wọ́ àyànkẹ̀yẹ̀ fẹ́ ìdájẹ́ àwádùn ìlẹ́ ọ̀hùnmẹ́

liyasuwu ujuhakum ebe ino ibe nere kene e, etene na nere do me oni kawo di ya oni ni do dibitite du bari tita do tita seke seke abi ele choba ayo ze hi ne boro ya ni yesu bi ebe ayo boro du ini yesu ara ini yesu abi na ase

ọmọdé ní nane ọdíhẹ nanan ọmọ náà ọmọdé bá tu ìwà ndẹrẹ bá dẹ máa ń wọ masjidil akisọ mọlọkẹsì jerusalem nọ dẹrẹ ń dị taka anke anke di wọ tẹri gẹtẹ inú pọ̀ wọn náà ndaka òyìn náà máa ń sanhari de ìkòyí náà bábìlì yóò náà bìlì ẹtì bábìlì ọ̀nà wọn bóró ẹ̀ lọ́rọ̀ wọ́bà hàn lọ́rọ̀ tànú ọ̀rọ̀ wọn lọ́mùrí àkàkà wọlé tẹ́bìrì ma aláwọ̀ tàbíbìrọ̀ omùrí kẹ́dẹ́ ìgbẹ́ destroy and be jọ ha àbísẹ́nẹ̀ eléyìí lè tu iná kọ̀rọ̀ náà dé jọ ha.

jahannama hasira omori kono miri jahannama ko wo bene ye madi ikafiri ni o bene ko wo bene ikafiri ni eh wa kanisa yono na ila wa gatwa wa idh ta'adana rabbuka la yab'athanna alayhi la yab'athanna alayhi ila yawm al-qiyamati man yasumu su'a al-adab omori kono me wa keneye ọ̀pẹ̀tẹ̀ hun ni wọ́kọ̀dẹ́ iná ìlàbà ní ìsìráìlà bí kìtàbí Omori náà tutu yɛ bani israɛla nini inikyakanda vanwo ni ìjọ omori akaka wɔ ɛni wotom odina umetoma no asebare ma ninu dibi nini odina de ebare ma bi na yɔ wɔya nini akesa na ɔyɔ kɛ ɛnene nyɔnku mi agye ndibi ada yɛlɛ ɔno mɛni ɔno omori ɔno omori na mɛni tu yi wa kɔrɔ wɔra ɔno na naba muhammad sallallahu alaihi wa sallam. ipa ọ̀rẹ́sẹ́nà yìí bá ní kọ̀rọ̀ ìdá yahudi ndị maka wọn israelite anára madina dẹ́mi dẹ́gàm gbogbo omori inirẹ̀kwana inirẹ̀kwana bẹ́ yọ ọ̀ntú omori ọ̀rọ̀ ní maka ní dísáàbù aláwọ̀dé ma'á dókìmẹ̀ jóntú omori sàlọ̀sálàm kọ́nà àwọn wa rẹ̀ sẹ́màá sáàdì bí mọ̀ adọ́nà báyẹ̀ nìní dáàbí pé yóò tó mórí nǹkan ọ̀rọ̀ ọ̀yọ̀ ló ń tó mórí kẹ̀ sáàdì kókó mọ́ kàrẹ́ ẹ̀ nìní bá ní kúrọ̀ ìdá èyí sáàdì náà mọ̀ kàrẹ́ sáàdì ká isọ́nù bí ẹ̀kúrẹ́ nílẹ̀ ẹ̀ nọ̀rì káyé ẹ̀nà ọ̀nà ọ̀rẹ́ nìní àwọ̀wá ojú ẹ̀ nínú ọ̀rọ̀ yẹn nìní àtàwọn ọ̀rẹ́ don to muri kai e wo kare e wo wo ta o umma e kare no muri suturi no umma an e yana another 600 ama do be ba hinu ba hinu se ba te kai wa da jo be ba yo and 600 yahudi ni eh bani nadir be no to muri on do hu na te hu na te madina ina so so lebo na ini ini ya kuni ina no baba koko onto mo na to wa iyo no to na ni ana ama me e, bi wa mu'minina ya ulil ana ora wa ko ana ora wa hore pe ko ro shi ni de ahore omori kawe rẹ mímí ẹmẹ ẹmẹ fúrọtẹ ní ewúri yẹ mímí irunwọtẹ nínú ọrùn wọtọ pọ omori mímí lọtọ tó omori mímí. ayi ayi hitler hitler omori mímí náà tu yiwa ní second world war ama wà ní six million nínú ẹwọn ni six million eight billion six million ẹwọ omori yi ndọba si ye nka ye lọni iba ato agba ahi wọn ma iba arọ ọrọ ẹkọọrọ ẹyẹ ara ọmọ ẹni ẹba jẹ ẹgbẹrẹ tẹ ẹ abuku didi ẹ náà ihọ náà náà mi nẹ ẹni máa ń fẹ ẹdẹ dàrú nfa ẹni fẹ ẹdẹ dàrú múri ọba yá yìí ọmọ mọ̀nà mọ̀rí àkẹ́mẹ̀ nǹkan wọ́n ibi tá àdánà rẹ̀ búkà lẹ́ẹ̀bá afẹ́mà aláìhìn ilá yọmọ kìyàmátì mọ́ yẹ súnmù hùn sú alàdá iná rẹ̀ bákà lásàrí olèkọ́ rẹ̀ wọ́n iná òòrùn làbà fóró rẹ̀. ọmọ rí kí eré ọmọ nìyẹn di ní dọ́ni mẹ́wàá kẹ́

tinye na otu obodo igbo ismes ka ya ị na-ajụ na dịka ya ịjụ ka ya adara ihe ya mee ya si jụrụ n'ihi ihe ụwa ya si jụrụ n'ihi ụmụ ihe ụwa ihe si si n'ohi na ọmụrụ ihe ihe si ka ọmụrụ osi tinye ha ahụ ego si tinye

allah aka ya nyaloga ya nyaloga na di islam na eba ọsabọ n'ọrụ ọsabọ nyeme láti ohun tó wọlé mi ẹhẹ anabọ nyeme eré ana mmemme ayé ahụ ahụ ụgbọ asị maakị ya na ya anabọ n'ọrụ na ya ka

ama zoro ka ama ọba ọbẹ dẹ o ẹ e, ẹ e, ori parents a ama ọba ọba ọbẹ na bi ka. Aba ma nyi wàhálà ní bá kutu ma ebe a ka ka anyị ba anyi bá so dọ̀ eyi ẹbi di anọ̀ nọ̀. Ovi anyusọ ni nyọ̀wọ̀ zẹ̀ nan bi etu ha. وأعمى وأعرج يا معه الحمد لله طب كاك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن isa Ibina Mariama Ibina Mariama abdullahi wa rasuluhu ukawa mimenu kenyu hina sana yake hivyo mulio nyarangeni kedi onya hini dure miwenu ka naba muhammad sallallahu alaihi wasallam olio mulio wendole mtu mulini dure ba miwenu ka nabi isa amane babon na hi jesus

ɛyɛrɛ waa de na wɛn omuri anabɔ ɔhyɛ akɔnɔ rɛ wɛn omuri anabɔ ɔhyɛ yɛ pɛtɛ to ayɛ omuri na okogo oyidamana na ɔba kutu asɔba oyidamana na ba afo ho na ɛkɔnɔ na amen amen sɛbira ho no esikawari. abdul abdul abdul abdul karim tɔ ɔnà wɛsiri ɔsàn ire hono da da muri omme omme re ha tete do ri u tete ama ama mazuka onya o bi di ko ko muri ona ibe ko ok adimu ọma ọna ọsẹrẹ ọma mi yẹ wọn adimu ọma ọbọ kú omori ọna ọna tọ omori ọma ẹrẹ ha tẹtẹ tọ dọọ ẹ nìsa ara ẹ ọmọ dáwọ kàmìtì ẹ ní wọn kọrọ tẹ wọn nìyẹn aa.

Ake ọ̀tá ni oṣù ẹ̀rú tó ọ̀rọ̀ mi ni ìjọba tó ń bí ìlú lọ bá wà sí ọ̀rọ̀ tí wọ́n wà àjọ àwọn àkọ́kọ́. Báyọ̀ ní ọ̀ sísá sá náírà aláwọ̀ ẹ̀kọ́ náà ṣe ìlú ìlú lọ ká. Ní aláṣẹ wá fi lọ fúlà lọ ẹ̀ fún ilé ní ìjà àkọ́ tó ṣe lọ. Ọmọ ṣe náà ti rẹ̀ àwọn aṣọ tó lọ lọ fọ́ àkọ́kọ́ ẹ̀ṣọ́ ìgbà ìgbà sí ọmọ jẹ kaka aṣahadu أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ukawa milioni kenyo ilisema wawedra wawedra ko ukawa milioni kenyo ilisema wayake hivyo mulio mnyara gendini kunyara wali na onyo hini onyo hini wale milenu kana mahamba waliyo muli dole montane dole milenu kana bi isa amane babon na hijisa sawa odi na muri ana rede na rede onto muri him igino no na so tin islam ina wa wana eh onye onye no ko eh, are eh, o wa nyana na ma si islam e do ina eh ya ko muri awo na sabira hono iskaseo na latifat latifat omuri ọmọ ẹrẹ ha omuri ọmọ ẹrẹ ha omuri ọmọ ọrẹ ọ omuri ọmọ ẹgbàtọ èso bá sí ìmìtò jẹ omuri ọmọ àṣẹ ẹzọ àríyìn kọlẹtì fóònù nọmba mi they are they are invited. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه صفتك منك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا ربي أمن له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واثبت غير لنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجوي إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحمنا فإنك بنا راهن ولا تؤذنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العظيم